إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله من هم أولياء الله من هم أولياء الله وهل عندهم علامات مميزة وهل تسه زيارتهم للتبارك وقضاء الحوائج سواء كانوا أحياء أم أموات a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa kú ọjọ́ ńlá tí ń bẹ láàrin ọ̀sẹ̀ tí í ṣe ọjọ́ júmọ́à déètì òní ni ọjọ́ karùn-ún oṣù karùn-ún oṣù jùmọ́dá àlùwúlá ọdún 1443 Allah subhanahu wa ta'ala nínú alukur'an alápọ̀nlé ó sọ pé ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ bẹ̀rù Allah kí ẹ sì máa sọ ọ̀rọ̀ dáadáa lẹ́nu ṣíṣe bẹ́ẹ̀ tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ yóò ṣe okùnfà àforíjìn Allah fún yín Allah yóò sì pa àwọn àṣìṣe yín rẹ́ ẹni tó bá tẹ̀lé ti Allah tó tẹ̀lé ti òjíṣẹ́ rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam onítọ̀hún ó ti jẹ èrè tó tóbi kí Allah subhanahu wa kó pín wa ní ìpín tiwa níbẹ̀ kútúbà wa tòní àkọlé rẹ̀ ni manihum ulọ ta ta ni wòlíì ọ̀rọ̀ kẹ́límà wàlíyù yorùbá wọ́n ya ó sì di èdè àyálò láti inú èdè lárúbáwá wàlíyù òun ni yorùbá sọ di wòlíì wàlíyù lọ. ó ní yorùbá sọ di wòlíì ọlọ́run ọ̀rọ̀ ta ni wòlíì ọlọ́run ó ṣe kókó ó pàtàkì ká gbọ́ yé ó ṣe kókó ó pàtàkì ká yé pa pé kí a lè mà bóyá àwa fúnra wa àwa náà jẹ́ kan nínú wòlí ọlọ́run bákan náà ọ̀rọ̀ wòlí ọlọ́run ó pàtàkì ka gbọye ó sì ṣe kókó nítorí pé lẹ́yìn wòlí ọlọ́run wòlíì èṣù ló kàn nípa bẹ́ẹ̀ ìmọ̀ kí ọmọnìyàn kó jẹ́ wòlíì ọlọ́run tàbí kó jẹ́ wòlíì èṣù kò sí kẹta. nítorí náà tí a bá ti wá mọ ta ni wòlíì ọlọ́run kí ni ìròyìn ara wọn a ti mọ̀ pé ẹni tí ó ti ní àwọn ìròyìn wọ̀nyẹn lára a sì mọ̀ pé wòlíì èṣù ni ìbá àmọ́ pẹ̀rẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ àwọn ò ti mọ̀ pé wòlíì èṣù ni torí pé ẹni bí ọmọ rẹ̀ lẹ́ni bí àmọ́ kò ní pẹ̀rẹ̀ lẹ́ni bí àwa aládàámọ̀ pé lágbájá ọmọ lágbájá ẹni bí ni a sì lè ṣọ́ra fún un kí ibi ọwọ́ rẹ̀ kó má bàa di àràmá láàrin àwa àti ẹ̀. ta ni wòlíì ọlọ́run wàlíyù lọ. ǹjẹ́ àwọn tá à ń pè ń wòlíì ọlọ́run ǹjẹ́ wọ́n tiẹ̀ ní àmì tá a fi dá wọn mọ̀ pé eléyìí ò wòlíì ọlọ́run ni bákan náà ǹjẹ́ ó tiẹ̀ dáa láti ṣe àbẹ̀wò sí wòlíì ọlọ́run kan nítorí láti lè rí àlùbáríkà lára rẹ̀ ǹjọ́ dáa ká ṣe àbẹ̀wò sí wòlíì ọlọ́run kan nítorí pé a ní ìṣòro kan tá a fẹ́ gbọ́ yálà wòlíì ọlọ́run yẹn ó jẹ́ alààyè tàbí ó jẹ́ ẹni tí ó ti kú gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní gbìyànjú láti mẹ́nu bà nínú kútúbà wa ní òní ibi tí ó bá kù sí a sọ di ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ kò gba ìkánjú nítorí pé lójoojúmọ́ ni àwọn èèyàn òun ni wọ́n ń sọra wọ́n di wòlíì ọlọ́run lórí irọ́. awliya ulọ hum ahalutakuwa wal iman wa alusola wal istikoma. àwọn wòlíì ọlọ́run àwọn ni àwọn olùbẹ̀rù ọlọ́run. àwọn wòlíì ọlọ́run àwọn ni onígbàgbọ́ òdodo àwọn wòlíì ọlọ́run àwọn ni ẹni rere àwọn sì ni ẹni tó dúró tó dúró tán sínú ẹ̀sìn fún Allah oríkì tí a fi kí àwọn wòlíì ọlọ́run yìí wípé àwọn ni olùbẹ̀rù ọlọ́run àwọn ni onígbàgbọ́ òdodo àwọn ni ẹni rere ẹni dáadáa àwọn sì ni ẹni tó dúró tán tí wọ́n dúró tán sínú ẹ̀sìn Allah tí wọ́n dúró tán sínú súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam orikita fún wọn yìí ó wà ní ìbámu sí ọ̀rọ̀ alukur'an sura yunus quran ten aya sixty two àti aya sixty three ní ibi tí Allah ọba tí mímọ́ ń ṣe ti sọ pé àlà inna awliya Allah la khawfun alayhim. wàláhùm yahzanun ẹ kíyèsí o dájúdájú àwọn wòlíì ọlọ́run àwọn wòlíì ọlọ́run wòlíì Allah la khawfun alayhim àwọn kì í páyà kò sí ìpayà fún wọn wàláhùm yahzanun wọn ò sì ní banújẹ́ kò ní sí ìpayà fún wọn lórí àlámọ̀rí ọ̀rọ̀ ilé ayé wọn ò ní jẹ́ni tí ó mọ káyọ̀ òkè wọn ò ní jẹ́ni tó gá sí pé ohun tí ọwọ́ wọn ò bá tó wọ́n mọ̀ fi gọ̀gọ̀ fà á wọn ò ní jẹ́ aláfà tó gba tító pẹ̀lú ìwọ̀nba ìpín tí ọlọ́run bá pín fún wọn wọn ò ní jẹ́ni tó gá sí pé ẹ̀rù ó máa bà wọ́n lórí kíláàdà kíláàdà wọ́n máa jẹ́ ẹni tí ọkàn wọn máa balẹ̀ pẹ̀lú oore tí Allah subhanahu wa ta'ala tó bá ṣe fún wọn àwọn kì í lọ lu jìbìtì láti lè ní owó lọ́wọ́ wọn ò ní ṣe fraud láti lówó lọ́wọ́ wọn ò ní ṣe yahoo yahoo láti lówó lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni wọn ò ní máa pa ẹnìkan lẹ́kún nítorí káwọn lè bá àmọ́ rẹ́rìn wọn ò ní jẹ́ni tí yóò máa fi ẹ̀dá ẹgbẹ́ wọn ṣe ètùtù ọlà bó tilẹ̀ jẹ́ pé ẹnì yòówù tó bá ṣe ètùtù ọlà ohun tí Allah bá kọ fún un ọ̀nà ni ó rí wàláhùm yahzanun àwọn wòlíì ọlọ́run yìí wọn kì í máa banú jẹ́ lórí ọ̀rọ̀ àlìkìyàmà wípé àwọn ò mọbi tí ọ̀rọ̀ àwọn jà sí wọ́n ti mọ̀ pé ọ̀rẹ́ ọlọ́run làwọn alásùnmọ́ ọlọ́run làwọn ọlọ́run ọba ó sì ti ṣe àdéhùn ìkẹ́ ìkẹ́ gbére ó ti ṣe àdéhùn rẹ̀ sílẹ̀ dè nítorí náà wọn ì máa jẹ́ ẹni tí máa sọ pé àwọn ò mọ̀ bóyá àlùjànnà làwọn wọ̀ tàbí iná ni àwọn wọ̀ wọ́n máa ń ní ìrètí sí ìkẹ́ tí ọlọ́run ti ṣe àdéhùn rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọn ò ní yé máa sin ọlọ́run wọn ò ní yẹ̀ wọn ò ní gbò lórí ìbẹ̀rù ọlọ́run wọn ò ní yẹ̀ wọn ò ní gbò lórí ìgbàgbọ́ òdodo wọn wọn ò ní yé máa ṣe dáadáa wọn ò sì ní jẹ́ ẹni tí yóò máa ṣe mọ̀nàmọ́ná lórí ọ̀rọ̀ ẹ̀sìn lásìkò òjò wọ́n máa sìn lọ́hùn lásìkò ẹ̀rùn wọ́n máa sìn lọ́hùn ní òru wọ́n sìn lọ́hùn ní ọ̀sán wọ́n sìn lọ́hùn wọ́n á dúró déédéé wọ́n á dúró tán ráúráú sí ojú ọ̀nà ẹ̀sìn Allah àti sunna ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ta wá ní wòlíì ọlọ́run tí Allah ròyìn báyìí Allah wá ní alladhina amanu wa kanu yattaqun àyíbá àmà tí wọ́n bá bi ọ́ léèrè pé àwọn wo gan ni wòlíì ọlọ́run nínú alukur'an èsì rẹ̀ náà ni alladhina amanu wa kanu àwọn náà ni àwọn onígbàgbọ́ òdodo àwọn onígbàgbọ́ òdodo nínú àlùkùránì Allah subhanahu wa ta'ala ó máa ń dákọ ìjọ mẹ́rin lórí ọ̀rọ̀ ẹ̀sìn Allah subhanahu ta'ala ó máa ń dárúkọ ìjọ mẹ́rin ó fún ìjọ mẹ́rin ní orúkọ ó fún wọn ní orúkọ nínú àlùkùránì ìjọ àkọ́kọ́ ó ní àwọn tí kùránì máa ń pè ní alẹ́bínà àmọ̀nù àwọn tí kùránì ń dàpè pé àwọn ni alẹ́bínà àmọ̀nù yìí àwọn náà ni mùsùlùmí ò lè rí àáfàá kan kó fẹ́ túmọ̀ alẹ́bínà àmọ̀nù kó wá túmọ̀ rẹ̀ sí àwọn ẹlẹ́sìn míì alẹ́bínà àmọ̀nù àwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo onígbólóhùn alẹ́zínà àmànù ló máa ń dúró fún látòkè délé alukur'an àwọn ìjọ kejì tún àwọn náà tún ń pera wọn lẹ́lẹ́sìn òun ni ànàsọ̀rọ̀ Allah tún máa ń pe àwọn ìjọ kan ní ànàsọ̀rọ̀ nínú alukur'an àwọn ànàsọ̀rọ̀ yìí òun ni àwọn kan máa ń pè ní christians ìjọ kẹta tí alukur'ani tó máa ń dárúkọ ó ní aliyahud aliyahud àwọn yahudi àwọn yahudi bí wọ́n ṣe máa ń pè wọ́n náà nù. ìjọ kẹta ìjọ kẹrin tí alukur'ani tó máa ń dárúkọ àmọ́ tó jẹ́ pé orúkọ méjì ni máa ń lò fún wọn ní alukur'ani Allah subhanahu wa ta'ala a máa pè wọ́n ní alladhina ashraku àlẹ́línà àṣírọ́kù àwọn ọ̀ṣẹ́bọ àwọn ọ̀ṣẹ́bọ àwọn ọ̀ṣẹ́bọ àwọn ọ̀ṣẹ́bọ yìí làláà tó wá fún ní orúkọ méjì míì nu Qur'an nígbà míì a pè wọ́n ní alimajus nígbà míì a sì pè wọ́n ní asọ̀bíhùn asọ̀bíhùn tọ́ nísìnyí Allah subhanahu wa ta'ala mo fẹ́ kó gbọ́ àyà yé dáadáa kó gbọ́ yé dáadáa bí àwọn ẹni ìṣáájú ṣe gbọ́ yé. Allah ní àlà inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun. ẹ kíyèsí o ẹ dè mọ́lẹ̀ o ẹ gbọ́ dáadáa o